tí yorùbá bá pe èèyàn ní àkàn ó mìn pé onítọ̀hún ò ní orí tí ó ń rò ní ohun tó bá fi lè mú àwọn yorùbá láti pe èèyàn ní akàn ó mìn pé onítọ̀hún ò ní orí tí ó ń rò tí akàn tó bá fi ọwọ́ rẹ̀ tó fi kọ́lé ọwọ́ rẹ̀ yẹn náà ni ó máa fi ń wò akàn akànrè tí ó bá kọ́ ilé fúnra ara ẹ̀ náà ni ó máa ń wó ilé náà tí yorùbá bá dẹ̀ pé èèyàn pé akàn ni ẹni ó mì pé ẹni yẹn ò ní orí tí ó ń rò ni ọlọ́wọ́n ọba nìkan ló ń jẹ́ èmi ọlọ́wọ́n ọba nìkan ló ń jẹ́ èmi kò dẹ̀ sí ẹni tí a lè fi ọlọ́run ọba wé Bọ́lá Tinubu ó ní tí ò bá ti ti ti òun ó ní tí ò bá ti ti ti òun Buhari ò lè jẹ president ó ní tí ò bá ti tòun Buhari ò lè jẹ president Bọ́lá Tinubu ti sọ ara ẹ̀ di ọlọ́run nìyẹn so ká máa bá lọ. kò lè di orílẹ̀-èdè Yorùbá ṣe rí ó dẹ̀ gbà látijọ́ tó yẹ ti débẹ̀ mi ò gba mínísítà mi ò gba contract mi tọrọ ọbẹ̀ mi tọrọ gàrí mi tọrọ fúra lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ìyàwó ń bẹ̀ ó wá lọ́tẹ̀ yìí o. ẹ̀rí bí ó ṣe ń sọ pé èmi that is òun òun òun àfòun àfòun àfòun ló kàn ó ní yorùbá ló kàn ẹ má yẹ kí ó ti ọwọ́ yorùbá bọ nǹkan tí kò sí o ó ní òun ló kàn kò kí ń ṣe yorùbá ló kàn bọ́lá ahmed tinubu ló kàn torí ìgbà tó dé ó ní lifelong ambition ti ti òun ni lifelong ambition ti ti òun kò involve yorùbá sí o ṣùgbọ́n ìgbà tí gbogbo nǹkan ti fẹ́ dojúrú ń sìn tí buhari ti pè pé àwọn ò lè gbé ìjọba lé ní ọwọ́ ó wá ń mú ti yorùbá sí i ẹ má yẹ kí ó ti ọwọ́ yorùbá bọ̀ṣọ̀ lọ o torí karambani èèyàn ni karambani èèyàn karambani èèyàn èèyàn ni ẹ̀dá tí ó lóòótọ́ ni ìsìn ló ń sọ pé yorùbá ló kàn yorùbá tó dẹ̀ ń sọ yẹn ó mì pé òun òun àmùdá ògúnlérè ṣàngódélé alias bọ́lá ahmed tinubu ni ó kàn kò kí n ṣe yorùbá ẹ má yẹ kí ó mú ó ti ń dọ́gbọ́n fẹ́ mú yorùbá wọ̀ ìgbà tí àwọn yorùbá nation tí wọ́n agitate tí wọ́n agitate pé wọ́n ń pa àwọn ọmọ Yorùbá Bọ́lá Tinubu ó dìde ìgbà tí wọ́n pa àwọn ọmọ bàbá um, Fásoroti ó lọ bẹ̀ ó ṣe interview ó ní where are the cows pé àwọn màálù náà dà kò dá sí ọ̀rọ̀ àwọn ní Yorùbá nation ìgbà tí Yorùbá nation fẹ́ wá sí Èkó òun àti gọ́vnà Èkó àti àwọn ọmọ ọ̀tá èkó ni wọn ò jẹ́ kí rálì yorùbá nation kí ó take place even though pé èmi ò fi taratara fi ara sí yorùbá nation pé mo sọ pé ọ̀rọ̀ lagos state ló jẹ mí lógún ṣùgbọ́n ọgbẹ́ni tí ń fi ọgbọ́n ó ti fẹ́ mú yorùbá wọ inú nǹkan tí ò sí torí tó bá yẹ pé yorùbá ló kàn lóòótọ́ kó lọ gbé agreement ibi tí wọ́n ti sọ pé yorùbá ló kàn àbí tó bá yẹ pé ìjà yorùbá lòun fẹ́ jà kókó dúró pé yorùbá nation lòun ń jà fún nísìn àbí kí ló mu ní ìgbà tí ó sọ pé òun fẹ́ jẹ president tí ò pe àwọn ọmọ yorùbá pé gbogbo ẹ̀yin ọmọ yorùbá o ẹ jẹ́ ká protest pé yorùbá ló kàn oníjìbìtì ni o ìwà lẹ̀ ń rí díẹ̀díẹ̀ yẹn tó ṣẹ̀ṣẹ̀ ń kó jáde àwọn ọ̀wà tí a bò mọ́ ní ara ní èkó nìyẹn tèmi fi ń sọ pé a lè gba irú ẹni ní ààyè mọ́ ọ̀rọ̀ Bọ́lá Tinubu kàkà kékun má jẹ ni ó máa yà fi ṣe àwàdànù ni ìwà tó ní nìyẹn pé tí nǹkan ò bá ti bọ́ sí lọ́wọ́ kó dàrú ni tí nǹkan ò bá ti bọ́ sí lọ́wọ́ kó dàrú torí ẹ̀ ló ṣe ń dọ́gbọ́n sọ pé Yorùbá ló kàn so àwọn Yorùbá máa lè sọ pé ìjà wọn ló ń jà Bọ́lá Tinubu ò ja ìjà ọmọ Yorùbá o ìjà ara ti tiẹ̀ òun ló ń jà torí Bọ́lá Tinubu ò ní ẹbí kò ní ara kankan ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ Isiaka Oyetola kò tẹ̀lé nídìí nǹkan tó ń ṣe ó dẹ̀ sọ pé Yorùbá ló kàn gbogbo owó tí ó ń ná káàkiri owó Lagos State ni owó Lagos State ni ó ń ná káàkiri owó tó yẹ kó fi ṣe nǹkan sínú ìlú tó yẹ kó fi tọ́jú ìlú ó dẹ̀ ń kó gbogbo owó yẹn ó dẹ̀ ná káàkiri gbogbo nàìjíríà títorí pé kí ni ó fẹ́ jẹ president fún ara títí ẹ̀ ni kò nífẹ̀ẹ́ aráàlú rárá kò nífẹ̀ẹ́ aráàlú tó bá yẹ pé ọpọlọ yẹn wà ní orí ẹ̀ kí ló dé tí kò ṣe kó ọpọlọ yẹn sí ọwọ́ bàbá buhari pé bàbá buhari o ẹ jẹ́ ká ṣe kínní kí ìlú kó lè ní ìlọsíwájú tó wá di pé nísìn buhari ò mọ̀ ṣe mọ́ òun wá sọ pé yorùbá ló kàn ṣèbó òun ló lóun mú buhari wá pé buhari fèlì ní ẹ̀mẹ́ta pé buhari ń sunkún ẹ ẹ bá mi translate ọ̀rọ̀ ẹ̀ fún bàbá buhari kí bàbá buhari fi ti ara wọn gbọ́ ọpọlọ tóun fẹ́ fi ṣe president nísìn kí ló dé tí ò ṣe kó sí orí bàbá buhari láti 2015 2019 tó fi di 2022 yìí tó fi fẹ́ di 2023 tóun fi sọ pé òun lòun mọ̀ ṣe tó bá yẹ kó nífẹ̀ẹ́ nàìjíríà lóòótọ́ tó nífẹ̀ẹ́ ọmọ yorùbá lóòótọ́ ó yẹ kó kó brain yẹn ọpọlọ yẹn kó kó sí ọwọ́ bàbá buhari kọjọ ṣe ìjọba ni ṣùgbọ́n karamba ní èèyàn ni ẹ̀dá tó yẹ pé tí nǹkan tó ní òtò ó dẹ̀ believe pé kò sí nǹkan tí owó lè ṣe ó ní ohun tí owó ò bá lè ṣe kó tó fi owó sí ohun tí owó ò bá lè ṣe kó tó fi owó sí ojú wa ti owó ẹ̀ sìn ó ti rí body language ó ti wá ń wà frustrated ó ń kanra mọ́ gbogbo àwọn ọmọ yorùbá ló fi ń lo language pé yorùbá ló kàn gbogbo owó tóun ná ládùúró owó tóun ná pé ó yẹ kí wọ́n lè support òun bí ẹni pé bad try tẹ́ ẹ ẹ wo treatment tó fún gbogbo àwọn ọmọ yorùbá tó ń lọ káàkiri tó ń pa àwọn ọmọ ìgbà tí sunday gbowó jáde máa yí ò tẹ̀lé máa yí ò tẹ̀lé máa yí ò tẹ̀lé kò tiẹ̀ mí kò ṣe wọ́n ní pẹ̀lẹ́ ní ilẹ̀ yorùbá ó wá sọ pé yorùbá ló kàn ẹ má yẹ kó tì o bọ́lá tinubu ni ó kàn o agreement ló wà láàrin òun àti bàbá buhari ni so kó má fi yorùbá àwọn ará yorùbá kó má fi wọn negotiate kó fi isiaka isiaka oyetola ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kó lọ fi negotiate kó dẹ̀ gba president yẹn kó gbà wá sílé. Si ẹ wo bóyá ń sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ jẹ president òròkì social club ó ń sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ jẹ president òròkì social club pé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ni yorùbá tó kàn àwọn ni yorùbá tó kàn irú ọpọlọ wo ló tún wà ní orí máàyì tó lóhun man eighty years tó lóhun seventy years old yìí ọpọlọ wo ló fẹ́ fi ṣe ládùúgbò gbogbo owó tó kó kúrò nínú lagos state tó fẹ́ káàkiri gbogbo ọ̀nà ní lagos state tó dáa kò sí hospital gidi àní skul gidi ìlú rí báṣubàṣu ó wá lóun tú èkó ṣe ó ń parọ́ ó lóun lòun gbé econet wá sí nàìjíríà òun lòun gbé ẹrọ̀n wá àwọn ẹrọ̀n tó yẹ pé ó ti liquidate tó yẹ pé wọ́n bá wọn yẹn fa case débi pé wọ́n jèlì olórí àwọn tó ní ẹrọ̀n ni ní bọ́lá tinubu yìí ń parọ́ pé òun lòun gbé wá òun lòun gbé econet wá onírú àgbàlagbà aláìní òótọ́ onírú àgbàlagbà tí ò ní òótọ́ kó má dá ọ̀rọ̀ yorùbá sí kó lọ dá jàìjàì ẹni tí ó bá máa lead nàìjíríà lọ sí ilẹ̀ lérí ni kí ọlọ́run bá kó gbé fún wa kó dẹ̀ kọ́ bàbá buhari náà kó kọ́ wọn mọ̀ ṣe ká lè ní olórí tí ó máa unify nàìjíríà tí ó máa tún nàìjíríà ṣe kò kí n ṣe irú èèyàn bíi bọ́lá yìí tó fíò pé ọ̀rọ̀ presidency yẹn pé entitlement òun ni ẹ jẹ́ kí a yàn dáadáa tó bá di 2023 ọlọ́run bá fún gbogbo àwa ọmọ nàìjíríà ṣe ẹ ṣé mo dúpẹ́ nonsense.